الله والصلاة على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم باب من اعترف على نفسه بالزنا عن ابي رضي الله تعالى عنه انه قال اتى رجل من المسلمين رسول الله صلى الله عليه وسلم وهو في المسجد فناداه فقال يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم اذهبوا به فارجموه قال ابن شهاب فأخبرني من سمع جابر بن عبد الله يقول فكنت في من رجمه فرجمناه بالمصلى فلما أغلقناه بحجارة هرم فأدركناه بالحرة فرجمناه هذا مفهوم tọrọ ní pé ní ẹgbẹ́ fún ẹgbẹ́ Muhammad sallallahu ta'ala alaihi wasallam wọ́n ní báwo ni òfin ẹ̀sìn ọlọ́run bá lè jẹ́ ọlọ́sìn lẹ́jọ́ lórí tí ó lọ bá adájọ́ pé òun ṣe ìsìlá ìsìlá àwọn ọmọ ni wọ́n lọ pẹ́jọ́ rẹ̀ sùn níwájú adájọ́ pé ó ṣe ìsìlá ọmọ ẹgbẹ́ fún àgbẹ̀ ọlọ́bá adájọ́ wípé òun ṣe ìsìlá حديث رسول الله صلى الله عليه وسلم عمر بن الخطاب رضي الله تعالى عنه wọ́n ní ẹkùn tí èèyàn fi lẹ́tọ̀ sí ọjọ́ òní tí èèyàn bá ti ṣe zìlá tí a ṣe rí bẹ́ẹ̀ yìí lẹ́tọ́ àwọn hábàlú àwọn ilẹ̀ ẹ̀yàn tí a lẹ́rìí tí wọ́n jẹ́rìí kó tọ́ ní zìlá àbá rí oyún nípò arábìnrin rẹ̀ bá lẹ́yìn lọ́nà ọkùnrin àbúkùnrin tí ó jẹ́ ọkọ̀ ṣòṣìlá. Aṣọ̀rọ̀ ẹ̀ fún ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí olóṣèlú ní ayé òṣìṣẹ́ ọlọ́sọ̀lá ọ̀sọ̀lá. Bí a lọ́wọ́ Muhammad bí wọ́n ti ń jẹ́ ìmáàmù gbogbo mùsùlùmí, àwọn náà ládájọ́, àwọn náà ní adarí ogun, ogun tí a rí ní ipò káàkiri láwùjọ ilẹ̀ ìsìláàmù lónìí tí ayé kọ̀ọ̀kan tí wọ́n ń gbé lóhùn ayé gbogbo ètò ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ sọ́dá wọn ni wọ́n ṣe pàtàkì láyé so apa yang alábẹ̀ ápùnrin tó jọba wọn lọ mú ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìṣẹ́lẹ̀ nínú àwọn Muslimin àtàràjù ilẹ̀ mùsùlùmí ní àbọ̀sọ̀rọ̀lọ́ ápùnrin kátà àwọn mùsùlùmí lọ́wọ́ ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ ààrẹ ìṣẹ́lẹ̀ ó ní jẹ́nà àlọ́ ààrẹ ìṣẹ́lẹ̀ mọ́ṣáláṣí báyìí ìyẹn mọ́sálásí tàbí sọ́lá a mú wá ní ojúṣe ọlọ́run yàrá lọ́sùn lọ́lọ́ ojúṣe ọlọ́run èmi ìjàgbọ́n ìjù wọ́n ń ṣèjì náà nígbà tí a kàn sọ sọ yìí lẹ́yìn sí ibú ń tẹ̀ bọ̀ fàá àmọ́bà lẹ́yìn ibú àyè sí òtún ẹ̀kún ní àgbẹ̀sì pàtàkì àti ìpàwọ́ ìlú àdábìyí pé ó kọ́ sí ojú ẹ̀rí máa ọkọ̀rọ̀ aláwọ̀ ya ọ̀ṣun lọ́wọ́ arákùnrin yà ó ti ṣe ọlọ́ ẹnì ìdàrẹ̀ àníṣe ọ̀hún ṣèṣì náà wọ́n nígbà tí kú yóò lẹ́kẹ̀ẹ́ ìwáyé rárá ọ̀gá anájọ́jọ́ dá lọ wọ́n bá tí wọ́n ṣe lọ حتى ثنى عليه أربعة مرات ọ̀nà tí ó fi wá léwó ilé orí ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin pẹ̀lọ́pàá ṣe ìyá ara rẹ̀ sí ìyá agbára ṣáájá sí nígbà tí wọ́n ti jẹ́wọ́ lórí ara rẹ̀ fún ìṣẹ̀dá lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbésẹ̀ tí wọn ò lè bọ́ sí ẹ̀ láti wá wọn tó padà lórí arákùnrin àbí ìgbà ìṣòro sọ ọjà rèé ṣèlérí sí ọjọ́ ìtumọ̀ rẹ̀ ní pípa ẹni pé wọ́n jẹ́wọ́ wíìlì ṣe àárín pípé ìdájọ́ ní ìlórí tó ń ṣọlẹ̀ ṣíra ó fi ayọ̀ bára wọn alẹ́fẹ́ gègé ikọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ó gbé kúrò lórí ènìyàn mẹ́ta nínú wọn ní ẹ̀rọ̀jù náà lọ́wọ́ ẹ̀ta ìyẹ̀wò ikọ̀ ẹni tí wíìlì bá ti ṣe tí ó fi gbádùn ṣe ìbéèrè láti ń pè lọ́wọ́ tó fi àbíkà ìjọba ọ̀run jùlọ yẹn pé lọ́wọ́ káyà jàwá òwú bìnà tó ń tàn máa ní à òótọ́ lẹ́kọ̀ọ́ ya rẹ̀ lẹ́nu ya rẹ̀ lẹ́jọ́ yẹn ò ní jẹ́ tiẹ̀ mọ́. wàá ìlà tí ìbá ti tó bíyá ìjẹ́rìí àbí ìmájẹ́rìí ó ní kì í dẹ́tù lórí lálẹ́ yẹn lẹ́mà bí káà tó sọ ara rẹ̀ lẹ́nu ẹ̀kọ́ ìbéèrè tó sọ ara rẹ̀ lálẹ́ bí ọ̀rọ̀ ọ̀bá tó wúlò. lẹ́yìn ìlà àbíkà jùlọ Siapa konser lah kan? No, igual ya no para apa, que la que la para el día ni se está conser ahí. Wala ka konser pero pero. Wala. Ana bila pahala ahsanta. Wala apa, ke musir. Ọgbàdọ̀ ọmọ náà tó ti nà. Ẹni tí ni tí lọ́kọ, ni ò tí níyàwó ní ẹni ni tí níyàwó ní ọkọ̀ tó ti nálẹ̀ ìkọ́lé àwọn. Kọ́lẹ̀ náà níyàwó ní o lẹ́yìn tó mo tún níyàwó ní ní mo lọ sí sí náà nínú ìwáyà mi tí o sì délé wọ́n ní adájọ́ tó gbé ìlọ́wọ́ ó ń tọ̀ wípé adájọ́ kì í máa sí náà sọ wọn tó ń pèlè sí náà á pè lọ́wọ́ máa adájọ́ àbí kọ̀ọ̀pẹ́ntà tí abọ́kọ̀ kí sóbì ló gbé lọ́wọ́ jìnnà jìnnà nìyí lọ́wọ́ tí ó mú wa kọ́kọ́ wọn ọlọ́run wọn gbèsè àti ìdá ha haraman máa yà sí àárín wọn hàlàlà tí lọ́nà ní tí màlẹ́bí rẹ̀ máa ń lọ sí fún lọ́kẹ̀tọ̀ wọ́n lọ sí fún léwọ̀ wọn ni bẹ́ẹ̀ ti pé ìwájà ẹ̀mí sì ní ọ̀wọ̀ lálọ́jọ́ ẹ̀sìn ìwọ̀sọ̀ kárí ọ̀rọ̀ lásán láwọ̀ sáré lábẹ́ àsọ́tì láì ní gbogbo nǹkan tí a tún gbọdọ̀ wò bóyá ó ń tọ̀ sí bẹ́ẹ̀ nínú ìgbà bẹ́ẹ̀ kọ́ òun ni àdáni fi ń ṣe ìtọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ lórí sọ ọmọ náà pẹ̀lú ìlà tí òun ni a lè rí adélébọ̀ ní ọjọ́ àbí aláìlá lébọ̀ lébọ̀ ní ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn ìbéèrè lọ́wọ́ àwọn yìí lọ́dọ̀ ìgbàjọ́ gbogbo tí àwọn ìbéèrè láwọn ìbéèrè tó lè mọ́ ń tọ̀ wọ́n lè fi jẹ́ ẹni tàà lẹ̀ ló kò bá lásìlọ́jì ọ̀gbọ́n ó wà sọ́tì fáìtì gbogbo ẹ̀ ló gbé náà náà náà lára kì í ṣe mọ́ra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú ìsàmì èdè àgbóbi yìí fa òjò wọn ó ẹmu lọ ẹlọ́lẹ̀ ẹlẹ́kọ̀ọ́ pa lórí náà òfin ẹ̀ ní sọ́nà ní sọ́nà ní pé especially di Ciumi, di Kampanya, di Sir Madras. Nama ini dari orang yang masalah. Melaku kaum ah, yang hulur di masa itu ada di rumah Iji yang di yang dulu masalah. Yang lekaran tujuh yoga yang ada di awal dua siu tahun dua ribu masalah. Awal ah, yang pertama nígbà ìkọ́ ìjìyà tí ó ṣẹlẹ̀ sí ìjìyà fún ọba rẹ̀ lẹ́bi ìgbà orí ní ìbàdàn ẹgbẹ́ ìlú ẹlọ́pá ìlú ẹlọ́pá nígbà tí wọ́n ti mọ̀ sí alẹ́bí sí alẹ́bí òsì ní ṣe tí ò fẹsẹ̀ náà wà ìjọ dára lórí kúta láti wà ní láti wá sálàyé ẹ̀sìn fún wa ìgbà orí ní ìbàdàn ẹgbẹ́ ìlú ẹlọ́pá قال ابو شهاب الزهري وفاق ويسر الدكتور أسرني فأخبر لمن سمع جلال عبد الله إني أقول ما هو دافع عبد الله سعد أكرم بما من يوم وقوت أفا وجدونا صنع تفسي ولا فأوا صفاه لي فكنت في من والجمع ولكن إلا دوا فإنا هو الله رسول الله إنا لكم من الله فوجدناه بالمصلى مصلى قلنا الجري ده كان فيه عين يعني بيتنا المصلى ونسب يطلق كلمة المصلى ويقال بها مصلى الجنائز لكن ما تتدى تكون مصوب لها بعد لا يوم يوقوف يوجد اليومين أما ربنا نصيب فيه نمس يمكسي إبدانا وانتوان لألوه بعض láti bá a ṣe síbẹ̀. wọ́n ní àwọn nípa náà lọ ìṣúná ilẹ̀ ẹ̀dọ́kù pẹ̀lẹ́mà àbúrẹ́là ọ̀tùnú ọ̀pẹ̀lẹ́mà àbúrẹ́kù náà wọ́n lè dà wọ́n nígbà tá a kò tó kò ń bá a lórí tí ń bá rárá. rárá ọkùnrin àlàsà ikú òṣèlú ṣùgbọ́n ìfẹ́ kọ́lọ́mọba ọmọ ẹni kó ṣe. lima puluh kita bayi tu kita main aku kan main ni kita aku ni sih nak buat ni nak ni buat ni ofi bang ofi baik kalau aku kali ni baik terang kiri lu hilang ni kalpa kalau tebal dia terang bisa Fadil Omnina boleh hawa, mana awal ni itu buka sama ni lalu orang pilih hawa, awal balik kan, fadil jamnah awal ni, awal pada kau ni nínú ẹ̀rí pé ọ̀rọ̀ níyà fún ma ẹ́sàbíṣì fásitì náà léyà lórí tààsì mójútó ẹ̀sọ́sùn bí a òṣìṣẹ́ ìdádò tó èyí tó tọ́jú mà ní ọ̀nà káwá jẹ́ káwá jẹ́ káwá jẹ́ ìrìnyà lórí kíyà mẹ́rin jẹ́ ìrìnyà náà gbéyìí ń kọ́ kò sábà pọ̀ hátà ẹgbẹ́ àwọn olùkọ̀rọ̀ nípa fífúẹ́sì wọ́n ní across ages of century Islam ọlọ́run afẹ́ẹ̀báwí sí ìlànkà tí wọ́n fi yà ènìyàn tó wá ní pínyà dẹ́rẹ̀ ló jẹ́ gbígbé ẹ̀ẹ́dẹ́jì báyìí afẹ́ẹ̀báwí sí ìlànkà pínyà kàtí yà tó jìnnà tí wọ́n ní pé ẹ̀ríkà ẹ̀ta lóṣù kọ́ńtọ̀ ṣe ṣe pínyà dẹ́rẹ̀ wá ní owó jẹ́rìí lórí kí sábà yé sí. Gbogbo lè mẹ́rin tó wá àti pàdé pé ẹ̀tọ́ òkùtò ṣẹlẹ̀ náà kì í ní máa ṣe lóṣooṣù ìgbéyàwó ìdájọ́ àwọn olùjẹ́rìí lẹ́yìn oṣù pé ìyẹn sábẹ́ẹ̀ṣì ìdájọ́ ìdájọ́ rẹ̀ ó fẹ́ kó àfẹ́sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ìdájọ́ àkàbí báwọn èèyàn tí wọ́n ṣe lò kára ẹ̀sàgbàgbẹ̀ dájọ́ ọ̀pọ̀lọpọ̀ ó tọ̀ wájọ́ àpárapọ̀ àwọn àmì láyé òṣìṣẹ́

tí ó bá sí ní ohun lórí obìnrin alhada lọ́wọ́yún sọ̀rọ̀ ìmọ̀lá ìbẹ̀lú tí a lò pé gbogbo pé ẹ̀rọ àti alhábàlù ní ohun àti ẹ̀rọ ní ohun obìnrin ló ní ohun kó jẹ́ pé àkọ́kọ́ ọ̀gá máa àbíkẹ́ni kó ló sì ká wá jẹ́wọ́ ọ̀nà tí ìdùn náà ní ó pọ̀ tó lè sọ ọlọ́wọ́ bá rí pẹ̀lú ṣe lásìkò wọn. Sọlá pọ̀ ẹ̀rọ fún ìṣọ̀rọ̀ الذي شعل يقول لك تجيبا يولي مرفوع عنه قلم الإذن الكلام كذلك ويسالكم آني أتكسوكي أحب واسمه تقول لي يقول لك أنا لك تقول سلا خير سلا سلا خير أو كوفي سلام بعد الجلال إذا ما سن أبي مسلم وعلي العقل إلا كيف يقام كاتنا بوسي بوسي عقل لا كما يبيه دليل لو يسي لا كيف يدلو يوتو ذلك تلو موشن تسونا بينه لو يقول لا كيف ona kọ́kọ́ tí a kọ́ wò tọ́tà kọ̀ọ̀kọ́ nínú àdéhùn ìlú pé òjíṣẹ́ ọlọ́sọ̀rọ̀ àìrọ̀sọ̀lá wọ́n gbìyànjú láti gbé ìgbẹ̀rí arákùnrin yìí kò ní jẹ́ pẹ̀lú nǹkan tí ó kù jù clear cut evidence that a that you are looking. No, but evidence is that again only will be there. Ah, eh, ah, pada pada itu apa? Lagi ini loh, umat itu sudah disubuhkan. Tapi dia dia dari orang yang dia 都有啊。 pé wọn ò wọ́n ṣe báyìí àwọn obìnrin tí ìyàn bá jẹ́wọ́ bóun ṣe sì náwájú adájọ́ tó bá wọn wá fẹ́ lé ìdájọ́ ilé lọ́la àwọn ọ̀ṣẹ́ báwọn àwọn òbílẹ̀ tẹ̀gbẹ́ ṣùgbọ́n àtúntò sọ fún ọ̀ṣẹ́ báwọn ìgbójú kan tí ó ń mú wa máa lọ tẹ̀lé ẹ̀tú àkọ́ṣọ́ mọ́tò ti fẹ́ lọ mọ́ irú tí arákùnrin ṣe ọ̀rọ̀ sọ abẹ́ àti ìsìnkú ẹlẹ́sẹ̀ fẹ́ ní wọn ló lọ báwọn kọ̀ yí pé gbogbo tí bá ń dẹ́sẹ̀ lọ́wọ́ bá bá fi wá àwọn ọ̀tà yìí lẹ̀ ní òfin ó máa ń wọ̀n kí wọ́n gbé lé àwọn lórí torí ìbẹ̀rù àgbìyà àti wọn bẹ̀rù òun táwọn dájú ìyá máa ń àwọn ọmọ wa ní ìgbàgbà tí ó sọ gbogbo rẹ̀ dúdú tó máa ń ṣe lọ láti ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọtí lásán òun nílọ olùṣọ́lọ́ olùṣọ́lọ́ olùṣọ́lọ́ tí ó nílẹ̀ láti fún ẹ̀ wọ́n sì gbé ìyà tí ó rí ẹ̀wọ̀n pẹ̀lú ẹlẹ́gbẹ̀ẹ́ ní wọn ní ọjọ́ ìṣúmọ́lẹ̀ àwọn ẹ̀ nínú ọ̀rọ̀ sáwọn ọ̀dọ́nà lásán ẹgbẹ́ lọ sí ní ẹbáyọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ alẹ́gbẹ̀ẹ́ ti súnmọ́lẹ̀ àwọn nínú ọ̀rọ̀ sọ̀rọ̀ láti ní kí n ṣe ìyàwó ń tọ́ sí ẹwà kiri lórí nítorí ìwà ìyá àwọn sàájẹ́ ẹgbẹ́ àti ìjẹ́ ẹni tó gbé sára àwọn àti ìbẹ̀rù ọlọ́run tó ti pé wọ́n ti bẹ̀rù ọlọ́run náà kọ̀kọ̀ nínú òní sábà wọ́n ti wá sí lọ́wọ́ wọn á sábà lọ sáré bá ẹ̀rọ ọ̀nàmọ́ni láti láti ṣàlàyé kí ni ìdáná àwọn aṣẹ́lọ́run àti ìdánilọ́ tí ó bẹ̀rẹ̀ àwọn òṣùṣùn nínú ọ̀sọ̀ ọ̀rọ̀ àti olùdókòwò sọ̀rọ̀ wọn ní àlọ́sọ̀rọ̀ ọ̀la ọ̀dájú àtẹ́lẹ̀ láti òkú bá sọ́sọ́ àlàyé fún ẹgbẹ́ tí ń ṣe ṣé gbogbo ló bá wọn ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ẹ̀ka wọn sọ̀rọ̀ bí òun ni wọ́n fi ju ogun àwọn tí ó wá lẹ́yìn wọn lọ. Tọ́tà fẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀lẹ̀ pé ẹlẹ́ ẹ̀dọ́ ìyẹn sí kọ̀ǹfẹ́ṣà lórí pé ìyẹn sẹ́ ìyẹn máa gba lábẹ́ òfin ṣọ̀rẹ́ ṣùgbọ́n àti ẹ̀ máa rí pé òfin lẹ́ni tó bá kọ̀ǹfẹ́ṣì lórí òbẹ́rẹ́ ní tó ń ó kọ̀ǹfẹ́ǹsì ní lọ́dà bẹ̀rẹ̀ sọ́ọ̀rù bí àwọn ọ̀nà wọn kò há sí ẹ̀ wọ́n lè wọ́n lé àgbọ̀ àtẹ̀jẹ́ wọn á sì kà ọ́. Ọlọ́kadà kéèkì ló wípé kọ̀ǹfẹ́ǹsì ìdílé ọ̀dà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ hásán sọ àtúndígbà tó yẹ kọ́ sọ́kùn àná ìwújú kan ní ti àpẹẹrẹ tí jẹ́ ìdájọ́ lé òǹtọ̀ ní orí. Adọ́sọ̀kọ̀ wọn sọ̀rọ̀ àdá وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك